yẹ òbí àwọn rẹ̀ omi wá ní ìṣòro àgbàlá Islam ìsìn tó ṣe wípé ọba àdúgbò ìsìn lórí ilẹ̀ lónìí kò mọ́ àyàfi ìsìn Islam nìkan. gbogbo àwọn ọ̀nà yòókù tí àwọn èèyàn ń dùn ní ẹ̀sìn rẹ̀. tàbí tó ṣe wípé nípìnlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti wọ́n ti tún dá wọ́n ti tún nínú àwọn àwọn jẹ́sí islam wá ní wọ́n ní pé kò síbi kan tó ṣẹ́kù nínú ìtànpé ní ìṣẹ̀mí ayé jẹ́sí islam kọ̀ọ̀ bá. pé ìkẹ́kẹ́ wá bẹ tó jẹ́ ẹ̀kọ́ tá a lò ní àsìkò kan tàbí ní ààyè tàbí nínú ìṣesí kan tí islam wà kó wa kọ̀ sí ẹni ọba mọ̀ ní ọyà àmọ́ ẹni tí kò bá mọ̀ ní òkè mọ̀. Adúgbò fọlọ́ kò sọ wá wọ́n sọ. Bí ààyè tó tóbi jù lọ́wọ́ Mùsùlùmí ní lọ́rọ̀ wá kò sí òní lílo mímọ̀ àti lílo. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn tó mọ̀ náà kì í ṣe odò wọn nílò. ọlọ́ọ̀bà ṣe àlùwà fún àmọ́ àti ìlú ọlọ́pọ̀ṣẹ́ ní ọ̀rọ̀ wa. ibi tá a lọ lónìí nínú adam àwọn ẹ̀kọ́ mẹ́ka nínú Islam kọ́ wa. sẹ́yìn obìnrin gbé àkàlẹ́ sí i sa ọ̀yà ṣẹ́ni ilé ayé kò sí àwọn ẹ̀dá ìlú àdéhùn tí ẹ bá ní èèyàn fẹ́ dá ayé gbé nínú wàhálà ló wà ní ìjọba lóbi tí jẹ́ pé dídá wà ní àìsàn ẹ ní ti ọpẹ́ tó dá bàbá wa á dá ìyàwó àwọn ìgbà tí wọ́n máa dúró àlùjẹ́ náà kó tí wọ́n jọ débẹ̀ ìgbà tí wọ́n sọ̀rọ̀ kalẹ̀ láyé rẹ̀ ló sọ̀rọ̀ kalẹ̀ sílẹ̀. ṣé wàá rí tí àbá ń jọjọ́ ń gbé tá a bá wà pẹ̀lú wa ara wa ara àjámọ̀ àwa ẹ̀dá ó ní pé a kùra wa. gbogbo àwọn tó gbé àkàrà wa eléyìí ó ṣe nǹkan tí ò ní tẹ́lẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn Islam wá ní àwọn ìkẹ̀kẹ́ tó gbé kalẹ̀ láti má jẹ ààgùn rẹ̀ ààyè ìwà tí ò papọ̀ ìran tí ò papọ̀ ìròrí tí ò papọ̀ kò fẹ́ jọ dá ọ̀tá ní. kò fẹ́ jẹ́ kọjá sí àwọn nǹkan yẹn ọ̀tá oní ọmọ dálẹ̀ ìkọ̀yìn síra ẹni oní ọmọ dálẹ̀ gbọ́mi sí omi òtó oní ọmọ dálẹ̀ lápapọ̀ ó fẹ́ kó jọjọ sí àwùjọ wa àlàáfíà àjọṣepọ̀ dáadáa òun ní òjọba mi tí àjọṣepọ̀ dáadáa àlàáfíà yọba wà láwùjọ àfi kí ìfẹ́ wà níbẹ̀ tó láì tẹ̀sẹ̀ máa ń ṣe oògùn fẹ́ máa wọlé olóògùn káàkiri Islam wá bí àwọn kẹ̀kẹ́ kalẹ̀ tí ó máa wá lọ́wọ́ láti lé yàrá o tí ó máa bí ìfẹ́ tí ó máa mọ̀lẹ́ tí ó máa jẹ́ kí ìfẹ́ yẹn kó jọba tí ìfẹ́ bá ti jọba tí olówó ẹni ọlọ́run bá mọ̀ láṣìírí tó bá nífẹ̀ẹ́ aláìní yóò ṣàánú rẹ̀ àbí òní ṣàánú tí aláìní náà tó bá nífẹ̀ẹ́ olówó ṣé yóò fẹ́ bá nǹkan rẹ̀ jẹ́ ẹ̀ dáhùn kò ní fẹ́ bá nǹkan rẹ̀ jẹ́ ẹ̀. ní àwọn ibi táwa wà ìwàhálà tó tóbi jù ó ní kí àwọn tọ́lọ̀ ní kó dáa fún wọn fẹ́ràn àwọn tí ọ̀dà fún àwọn tí ọ̀dà fún náà àwọn náà fẹ́ràn àwọn tó dáa fún. ó láwọn ọ̀daràn kan wọ́n gbogbo wọ́n sì olówó lé o wọn àbó wọn àbá àgbà tó àwọn ìjà àwọn òní wá lọ́wọ́ fún ọ yẹn bá ní kó sí gàràjì rẹ̀ tó kó àwọn tó bá ṣe tó bá wọn tó àwọn tó jẹ́ tó jẹ́ òbí yóò ti mọ̀ lọ. ráyé wọn bí wọn ẹ̀kẹ́ bá jẹ́mẹ́ ti di ń bẹ lọ́wọ́ ti sẹ́wọ̀n ní jẹ́ bá jẹ́mẹ́ ti ń jẹ́ bá jẹ́mẹ́ ti ìbá ní jẹ́ bẹ̀. lọ́wọ́ náà jọ́ọ̀jì lè lè fún wájú kí ìrìn lọ. àmà sílẹ̀ wọ́n nígbà tí wọ́n sílẹ̀ fún ọdún nínú mọ́tò góòdì kún góòdì kún inú mọ́tò. ní ìrùbẹ́jọ́ mi ó ti fi owó ra góòdì jọ. wa wá kó pamọ́ sínú mọ́tò. a yẹn àwọn tí lọ dị àbáwọn tí wọ́n náà wọ́n lè mọ́wọ́ ọ̀tẹ̀. tí a bá fi wọn àbọ̀wọ́ lólé tí ó dàbí ẹni wípé wò ni òtí tàbí kìí ṣe ẹkọwọ wálé ẹ máa ń tẹ láwọn wọ́n sọ ìbọn sí pàpàpàpà lẹ́yìn àti wọn àkọọ́lẹ̀ tuntun wọ́n wọ àwọn ọ̀sẹ̀ ìdàlẹ̀ tí góòlù tí ó wọ́n lọ wọ́n ní kò sí ìfẹ́ ọmọ kàrà ló bá wọlé wọ́n ti àgbélé lóòrùn mẹ́jẹ ti lọ lọ́lọ́pàá ní oṣù ẹ̀yìn ìbí kan ní o wọ́n ní mẹ́jẹ tó ní báyìí wọ́n tó fún láwọn ọ̀sẹ̀ yìí. wọ́n wá gbọ́n na mọ̀ ya àwọn èèyàn ẹ mọ̀ sàánú àwọn èèyàn ẹ mọ̀ náà wa lọ́wọ́ ni bí wọ́n ti fún wa ní bí rẹ̀ tó bá ṣe káwọn nítorí pé òun náà fi fẹ́ràn sí ẹ wá wà lọ́wọ́ Muhammad ó ní sẹ́ fún yín ní o nǹkan tó bá ti jẹ́ pé tẹ́ ẹ bá ti ń ṣe ẹ máa ń lè fi ara rẹ̀ ẹ wọ́n sọ adé níbẹ̀ ó ní absus sàlámù báyìí ẹ máa fún sàlámù kan ẹ máa kó lójú síra yìí ẹ máa jùlọ kúndọ́kú síra yìí. ìkànnì ẹgbẹ́ ó rẹ̀kọ́mẹ́ǹdì tí ó bí fi fún wa nínú míì ó ní kí ẹ máa bọ́ra yín nìkan tẹ́wá tí ń yín nìkan ẹ máa ní sára ó ní tí òun ajé yín àti kókó sẹ́yìn kọ́kàn ara wọn. kó mọ́ ṣe kí ẹ̀mí yóò máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀mí yóò ní sọ gbámú ara tó fẹ́ bí òjì kíríkà wọ́n ní ara ìsáfàrà yóò ní ìbá ṣe mọ́ òfìdí kẹlẹ ẹ̀jọ̀ dúró papọ̀ ẹ̀ríra yín sí bí ọmọ ya níbo mi ní àpèjúwe àwọn olùdájọ́ òdodo fi àwa gbègbè níbi ìfẹ́ tó ń jìnnà wàtàrà òyìnbó. mọ́tò ń ṣàmà ó kà lọ ó tẹ̀mọ́ sálẹ̀ ìjẹ́ sálẹ̀ wá ó dà jẹ́ ibi ara ẹ̀rọ tó jẹ́ pé ìdàṣítákà nínú àwọn òun tí kan lára ara tí bá sàdá sáré yìí gbogbo ara yóò dúró. gbogbo ara yòókù rẹ̀ ní rọrùn lèyí ìṣojú ní nǹkan jù irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní owó àdìsá níbi kọ́ wa mi sọ̀rọ̀ bó kàn fi àwọn ẹ̀yẹ yẹ̀nà sáàfì mọ pàtàkì nǹkan náà sọ lórí nǹkan tó pọ̀ wà kí á náà قد أدركه قال قال النبي صلى الله عليه وسلم إذا أحب أحدكم أخاه فليعلمه أنه أحبه إذا أحب إذا أحب أحدكم أخاه فليعلمه أنه أحبه أنا محمد sallallahu alayhi wa sallam nígbà mọ́ hadithi ó ní bí ẹni kan nínú yín tí ọlọ́run bá ti fẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan sílẹ̀ tó wá nífẹ̀ẹ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní fáṣí wọn léwu kó lọ bá ó sì fún òkú sọ fún anahu ahabbahu ikú fẹ́ràn ah agbẹ́dà mo ti fẹ́ràn rẹ̀ láàmú ni mo ti fẹ́ràn rẹ̀ tí ẹni kí n tó kọ́mẹ́ntì lórí rẹ̀ papọ̀ ẹ jẹ́ sọ hadithi di Anas bin Malik dáwà rọ́dí ọ̀wá wọn ara Anas ní kó tó jáde ẹ̀yìn dà ó tó lè láàyè sọ̀rọ̀ ó ní ojú kò sọ́dọ̀ àlẹ́ mi sọ́lá ẹ̀ sọ́lá gbọ́dọ̀ ìdùnmọ́rọ̀ rọ́jò lòrò lẹ́yìn tí wọ́n wá ní ọjà ọ̀sẹ̀ ìjọba ń lọ. onígbà tọkùnrin yìí kan lọ fàkọ́lá lọ́jọ́ lómìnira ni wọ́n ó ní inú àwọn wá nínú ẹjọ́ kò síbẹ̀ ẹnìkan bá sọ̀rọ̀ kí ló wí ó ní àṣùwọ̀n ah, kí ó fẹ́rẹ̀ nínú ìlú fẹ́ràn ọmọ yìí gan. alẹ́ wá ọ̀sán náà. أنت وعملين إيه؟ أن أعلمته ذلك سوء الصلاة يكون نفعل ترسم قال لا أعوذ على أهل الصفر فقال أمير محمد صلى الله عليه وسلم يقول دل فأعلمه نصر يوم أقول فيه kọ́ọ́lá pàpọ́ ọmọ ilẹ̀ yìí ń dẹ́rì bá jìdì lọ́ba lọ́bẹ̀ yìí lọ́ba ní yàrá àdá ọkùnrin wọn lọ́ ìlú bọ́lọ̀ kọ́ra ìní ìlànà ìṣèkù kàfìlà àmúfẹ́ràn rẹ̀ lọ́wọ́. kọ́ọ́lá lọ́nà bá ní àṣàpàtà lẹ́dí àṣàpàtà nílẹ̀ ẹni o torí rẹ̀ fẹ́ràn olùfẹ́ràn tàlẹ́ lọ́dún rẹ̀ fẹ́ràn lórí gẹ́ni. Orí kìí ṣe torí owó kìí ṣe torí ẹwà kìí ṣe torí ìkẹta tó ṣe fún ṣùgbọ́n nítorí ìtọ́lọ̀ ìfẹ́ tí kì í máa tọ́jú ọ̀nà ìfẹ́ tí máa ṣe kí ni tí máa tọ́jú ọ̀nà ìfẹ́ tí máa mú orin wá tẹ́ bá wọ hadithi yìí kó gùn ṣùgbọ́n nǹkan ẹ̀yọ̀ kan pàtàkì ní kọ́ alẹ́ kọ́ kí ni nǹkan náà yọ̀hún ni àdìhásù alẹ́ àtàwájú wọ́n ta ààlùfẹ́. olè gbígbà yẹn gbígbà àwọn ẹ̀dá nìyẹn gbígbà àwọn mùsùlùmí nìyẹn gbígbà àwọn tá a sọ pé à gbígbà ẹ̀dá fẹ́ ìfẹ́ ẹ̀dá fún owó ti ìfẹ́ yàrá. Ànábì Muhammad ó ní èsù ó ti já níbi kí àwọn tí wọ́n ń kírun. ní àwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n tún máa máa jọ́sìn fún kí wọ́n máa ṣe nǹkan mí kí wọ́n máa ṣe ẹbọ sọlọ olóòtú dákà mí ó lè tó kù tí ọmọ ṣe ní àtàkì ní ìṣùgbọ́n yìí ní ìdìmọ̀ bá ní wọn yẹn ó ṣe àdá wàhálà ìṣẹ́ wọn la mẹ́lẹ̀ ìbá ní òdòdó lọ́wọ́ tẹ́lẹ̀ ìgbódòdó lọ́wọ́ eléyàwó wọ́n wí pé òdòdó lòún jòdòdó ju tiẹ̀ lọ́wọ́ ìyẹn náà máa wọ ojú òdodo ojú òdodo ìjẹ ìjẹ ìdí wọn ti pàtàkì ọ̀dọ̀ ẹni tí wọn ń pèpè sí wọn ti pèpè sọ́dọ̀ ara wọn. náà ah, tí ìmọ̀ bóyá láti mo ṣe nǹkó yóò yé wa máa ìfẹ́ ìfẹ́ ìfọ́ ara ẹni mára ìsìláàbù pàṣẹ ẹ̀kọ́ ní abẹ́ àlọ́ ọlọ́run islam pàṣẹ rẹ̀ pọ̀ wọ́n ní wàdá ẹ̀ka annahu ìlà àbára wà náà wọ́n ṣe kúrò ìsàmánà bí láníkà ọlùmọ̀wó wọ́n ṣálà bá mi lè ìjà tẹ́yà bá sọ fẹ́ẹ́ nìkan pé àmúfẹ́ẹ́ rẹ̀ tó yọ lọ tí ẹni tí yẹn sọ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ náà máa ń fẹ́ fẹ́ràn àti bẹ̀rẹ̀ ẹ̀yìn dáhùn. a yẹn ọrụ tiẹ̀ náà òun náà ń gbèsè ẹgbẹ́ pé àwọn ọmọ ẹ̀dẹ́ rẹ̀ ẹni tí ọba nífẹ̀ẹ́ wà láàtàbà nífẹ̀ẹ́ ah nǹkan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jẹ́ lọ́sí àbí búkà àbí búkà tó àdéhùn àdéhùn habibu habibika habibuka aduwu habibika aduwuka habibu aduwika aduwuka habibu tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ náà tàbí múta tàbí múta àdéhùn múta àdéhùn múta tàbí kò tàbí bíkà tàbí múka àdéhùn tàbí bíkà àdéhùn múka. Sáàjọ́ mi yẹ tàbí múka tàbí múka ẹni ọba jẹ́ olólùfẹ́ rẹ̀ olólùfẹ́ rẹ̀ tí bá ti dé ibi mẹ́rin àti ọ̀pọ̀lọpọ̀ ẹni ìfẹ́ yẹn ń fi kọjú tí èèyàn bá ti ń lé ibi sí ọgbọ́n lè sí sára yẹn lè ẹni máa ń lé ibi sí ọ mọ́tò máa lè bẹ́ẹ̀ náà ni àdókò ká àdókò ká. tẹ́lẹ̀ kan bá ti ní ọ̀sán lọ́wọ́ bọ̀ máa oṣù máa bá ti àníbà àwọn jẹ̀bẹ̀ yìí làwọn ọba ṣe sọ́ọ́nù ẹni ọ̀sán àjọ òun máa bẹ́ẹ̀. Habib Habibika Habib bá ní olólùfẹ́ lọ́rẹ̀ tẹ́lẹ̀ kan wá fẹ́ràn ẹ̀ nìyẹn. tó náà jẹ́ ọ̀rẹ́ ìgbàkọ́rẹ́ rẹ̀ lé ẹni ó bá ti fẹ́rẹ̀ ẹni ó fẹ́ ẹ̀tọ́ ọ̀fẹ́rẹ̀ ló àti ọ̀rẹ́ rẹ̀ náà wá ọ̀rẹ́ tó olólùfẹ́ rẹ̀ wọ́n náà máa fẹ́ bákan náà ẹni ó bá ti ní ẹni tó ọ̀rẹ́ fún bàkọ́ta rẹ̀. ìwọ́dẹ̀ yìí ọ̀rẹ́ rẹ̀ ní ẹni wọ́n pè lọ́rẹ̀ wọ́n pàdé ìṣà ọ̀dọ́ àti ẹ̀rọ yìí lọ. ẹnì kan sọ fún wa pé òun fẹ́ràn àní sọ̀rọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n òun sọ̀rọ̀ làwọn sáré rẹ̀. sára ìròyìn agbọ́dọ̀ mọ̀ kọ́ta wa lé tọ̀. ó yí pọ́tàsì gan o sẹ́wọ̀n kí n tá a yìí àwọn kan lóru bí mí sì yẹn láyé. wọ́n àwọn tàbí náà ti di bá àwọn tàbí náà ti sàwó lẹ́nu wọn ní o ọlọ́mọdé àwọn ọ̀bẹ̀nu sọ̀kàwé bẹ̀rù wà rọ̀. àwọn àyàn sí àwọn olóògbé ìgbà nílùú àrùn tí wọn ò bá ti lè nífẹ̀ẹ́ rẹ̀ wọn a ò lè ní oníjà náà sọlọ bá wà lọ. kékeré yẹn yọ àwọn olùsọ̀rọ̀. bákan náà wá ní àbí wàá ní àdúgbò sẹ́nìkan bá di tí ọ̀tá fún ẹ̀yìn tó máa ń bá a ṣe ọ̀rẹ́ ó kọ̀kọ́ tà rẹ ni o ìfẹ́ òun àti ẹ̀sùn wa gbóná ti gbà náà lórí ti kọ̀kọ́ tà rẹ ni o lè jẹ́ torí ọ̀tá ti ń bọ̀ ṣe gẹ́gẹ́ ní gbígbà náà. àyìn ìrògbé ń tà ń sọ ń yé tètè máa ṣọ́ra fún tó ọba ṣọ́ra fún bí ọ̀tá rẹ ọ̀bá lè dí ọ̀dọ̀ rẹ dàrẹ́ òun ó dí ọ̀dọ̀ rẹ pẹ̀lú ojú mi yóò ti hàn lé mọ́. ìyẹn ní kí ni habibu àdókò tí a ti sọ ti àdókò habibu kàdó tí dáhùn bẹ̀rẹ̀ tó yọ ẹ̀dí dá ọ̀rẹ́ rẹ̀ dá ẹni tó fẹ́rẹ̀ ẹni tó fẹ́ràn dá ẹni tó fẹ́ràn ohun tó fẹ́ràn mọ́. bákan náà mọ ọ̀tá rẹ̀ wọ́n á mọ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ náà. bákan náà àdówù àdówìkà àbí àdówù àdówìkà àbí téèyàn náà yẹ wà tó bá lọ́ta tẹ́yìn kan náà wá jẹ́ ọ̀tá kan ọ̀tá rẹ̀ rẹ̀ dọ́ta kò mọ́ pàápàá jùlọ tí n tí ó bí ìjẹ́ ọ̀tá náà bá papọ̀ ní tí ń bá wọ́n sọ̀tà lẹ́nu náà nítorí rẹ̀ ń bá tí wọ́n ti ẹjọ́ sí náà ní bẹ́ẹ̀ lómi náà ṣe sí mọ̀gbẹ́ ẹ̀ka ń lò lò torí àlùmọ̀ṣábà wẹ̀lẹ̀ àdáwà gbígbé láti inú ọ̀kan níbi máa ń wà kìí ṣe ọ̀rọ̀ kájú kẹ̀kẹ́ dáwà tó dé ọ wáyé tí sáré gbé lọ sí ti ń ọkàn láì ọ̀tọ̀ ọ̀tọ̀ tí ẹnu ń sọ ọ̀tọ̀ ní tó di nǹkan téèyàn ń ṣe àmọ́ iye téèyàn máa ń sọ nítorí ẹ̀kẹ́kẹ́ nítorí ìsọnù síbẹ̀ náà ẹ bẹ̀ nítorí mọ́ṣáláhà kan téèyàn ń pọ̀ lè má ti ṣẹlẹ̀ rẹ̀ sí pẹ̀lú ẹ̀ ilé ìjà pé inú àti bá bára wọn ní ìlú ó fẹ́ ká fẹ́ràn ara wa ká ẹ̀sẹ́ǹdì ìfẹ́yẹ sọ́dọ̀ ẹ̀sìn kó o náà ẹ̀sẹ́ǹdì ìpadà sọ́dọ̀ ẹ̀sìn wa tí ìgbẹ́ bá wá jọba alájọ ọjọba yóò jọba ẹ̀ dáhùn alájọ ọjọba yóò ní jọba alájọ ọjọba kò ní í ṣẹ́jọ́ kò ní í sí ilé òfélè yìí kò ní í sí ìlépa ara ẹni kò ní sí ìmọ̀ ìlépa ìmí ara ẹni ewu kan tó ṣẹlẹ̀ káwọn tí ọmọ bàbá kan ló sì lọ bá ìyàwó bàbá rẹ̀ ọ pa ó sì pa gbogbo ọmọ lórí ìwà rẹ̀ wọn ní márùn àti mẹ́rin àti ìyàwó ó sì pa wọn. àwọn kan ní kíní máṣíìnì àwọn sọ ní fọmọ wọn lórí ìkọ wọn ti mú un sí nítorí wọn yóò ti mú un kú wọn yóò lọ́kàn wọn kó nǹkan fẹ́ dá wa bó wọn náà. ẹ̀dá ẹ̀mí èèyàn ló wà fi kò nínú lẹ́nu o àwọn àbúrò rẹ̀ náà ní o kò sífẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ tó burú wípé ọkọ ìyá àwọn àjọba wọn wọn àwọn ìlú ní àjà àrùn síra àwọn ìlú ní àwọn ẹlòmíì ìjájú olóòtú àwọn wáṣí wọn fi pè wọn tẹ́tí àwọn lẹ́nu tí ó kú ẹ̀ ṣe lòmí sílẹ̀ kú yàtọ̀. Ìfẹ́. àti ìdí ìfẹ́ àtìrẹ̀ àti ìsọ fún ẹni tá a bá nífẹ̀ẹ́ yípe ànífẹ̀ẹ́ rẹ̀ ewa máa gba ara àǹfààní tó jẹ́ ẹnìkan ó sọ wípé òun nífẹ̀ẹ́ ó sì fẹ́ràn ó wá dúdọ̀ ó wá wípé ó sáláwọ̀ sí kò wá mo fi sàpèjú ẹ̀ kí ló kọ́kọ́ máa wá sẹ́nu ẹ̀ yóò rò pé à ṣé kò tọ́ ni àdìmọ̀ ti ṣẹ́ ibẹ̀ yẹn ni kẹ́sì sọ nípa hajj ti máa mú lọ ẹgẹ́ ti ní tẹ́sí wá sọ wípé tẹ́nìkan máa ń ṣe abú tẹ́bàá ikú tí ọ̀rọ̀ bá gbọ́ ẹ̀ṣẹ̀ hajj ẹni tí ẹni fẹ́ràn tẹ́lẹ̀ yìí ìwà àti èmi ẹkú pàdé ara ìjẹlẹ ẹkú ayíjẹlẹ ọwọ àlọ òjì àdúgbò lórí ọdún èrò pé ẹgbẹ bẹ̀rẹ̀ ìdìbò ní wúlò ìfẹ́ yẹn ti gbọ́dọ̀ kọ́kọ́ wà tẹ́lẹ̀ rẹ nígbà tí bẹ́ẹ̀ bá ń bẹ òun ní ké wá náà fílímù dín sọ àti àwọn tí ń yíra wọn o tí a jẹ́ pé ìjọba ìyájọ́ kọ́ wà láàrin ara yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oníyàwó rẹ̀ ṣe ní ọ̀dà ẹ̀sìn níwájú owó tẹ̀kùlì gbọ̀dọ̀ jì wọ́n tó ti jẹ́ wípé tí ọba ti wà ní èkó wálé ọba lọ níwájú owó jì dáàbò abẹ́rẹ́ tẹ́lẹ̀ kàtà kan lọ́dún ní ọwọ́ ní àwọn òbínú ọlọ́dún ti ní wá sí ní ní ọdún ìgbàdọ̀ kí tí ẹ̀jọ̀ náà sùn tẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹni tí yàn ní ìfẹ́ kódà tí yàn bá pẹ́ ní ìjọ òjò pọ́ọ̀lù ẹ̀yà ó ní mí yóò ti fi ìkànnù rí àǹfààní rẹ̀ ẹni tí àjọ fi fẹ́ kàn síra wa tó kàn tó ṣe bá kàn èèyàn máa yóò kiri bá kàn nínú ẹ̀mí èmi ènìyàn وعين الرضا عن كل عين كالملكون ولكن عينا تخفي تبدي المساوية وعين الرضا عن كل عين كالملكون فاخطي جبلي لمساويا وعين بيضاء عن كل عين كريهة ẹgbẹ̀rin jẹnu àdúláì jẹnu àtàwọn kan bẹ̀yẹn wà láàrin náà àrùn náà ربي قبل المزاوية Ìjọba ti gbé ọ́nì tó mọ àwọn èèyàn tó lọ́pàá, wọ́n sá mọ̀ sí ìjọba ẹ̀sán lóṣù. Yorùbá ní ẹni tí a ò fẹ́ àlọ́ ọ̀nà. Ẹni tí a ò fẹ́ àlọ́ ọ̀nà. Wọ́n ní wàá nínú rẹ̀ lọ ojú ìfẹ́. ojú ìyọ́nú àwọn tó ń lè ayé ìgbà àlè ìlànà tó bá jẹ́ àlè ìgbà ìdílé. eléyìí tí ó ọ̀nà bí ó ti ṣàtúnṣe rẹ̀ yóò wọ̀. kì í ṣe pé lè tó kù ní pé torí àlékún lórí orí ojú ìbínú sọ́ọ̀mà yìí pé èèyàn lè bọ́ ní nǹkan tó sì máa torí rẹ̀ bú tó sì máa bú torí àmì ẹni nǹkan ó sì fún mi lọ́wọ́ kí mo tọrọ owó lọ́wọ́ yẹn ẹ̀wọ̀ kàwá ẹ̀yà tó owó lọ́wọ́ ẹ̀ máa àmì ẹ̀wọ̀ nǹkan ó bá bí ó bá bí lájà ṣé ọkọ̀ wà lọ́wọ́ kò sí tó fa ọ nǹkankan ń bẹ lẹ́ni ẹ̀kẹ́ ni lẹ́yìn tó lè ẹran tó lè kóló tìlú ní ìjọba ó tó wá pọ̀ láyé ìdílé wọ́n ní àti ó yẹ ẹ́ dùn ìbínú mi ẹlẹ́nu ìjọba bá ti gba ìlú lórí ẹ̀mọ́ bí o kí ló wà sí fún ẹ òun kà òun yìí kí ẹ tó bóyá ẹ̀sìn mọ́tò náà tòbí mi ní ìgbà jẹ̀kẹ́ ẹ̀kú ẹ̀sọ́ àwọn èèmú ẹ wo ọlọ́ọ̀ta àlùbàdì ọlọ́ọ̀ta àlùbàdì ẹja ẹdí àwọn àdú ohun tí àìsíbẹ̀ ti bàjẹ́ ẹdí àwọn àdúró ohun tí àìgbòmó ti fẹ́ tó ti bàjẹ́ tí wọ́n bá ní kò sí ìṣọ̀kan mìíràn lọ́nà ọ̀sán mẹ́rin tí wọ́n bá ní kò sí àìgbọ́ rẹ̀ ẹni nìkan ìfẹ́ lọ́sọ̀ ló bẹ̀rẹ̀ tí wọ́n bá ní kó ayé nìka ó ṣe láwọn nìkan ìfẹ́ lọ́sọ̀ ló bẹ̀rẹ̀ ogun wàhálà tẹ̀lé nìkan ìfẹ́ ní oṣù ẹwà àwọn ìlú àwọn ara wọn ilé ara wọn wọn sọ àwọn ló bẹ̀rẹ̀ àwọn ló <laughs> wọ́n mọ̀ tó lé ara wọn ní dáa ìfẹ́ ní ẹni wọn bá jọ mọ ìlú nìkì tó dáa fún olóòní bẹ kọ́lé sí ara ẹ̀ lórí àbọ̀ tó tó torí bá wá kọ́lé yín bá bá ti sọ̀jà wọn lẹ́ba ìwọ́n mọ̀ tún lé ara wọn ìjàjẹ́ tí wọ́n ń jà látọ̀tún tí ò ṣe tí wọ́n ń jà nìṣú níbi táyé lajú dé ó ti wọ́n ń tún lé ara wọn mọ̀ ní bẹ́lẹ́ ra wọn àwọn ni <laughs> wọ́n á ti yà lọ bẹ̀rẹ̀ ìfẹ́ ní òsì. èló sì lù pa wọn làwọn ń jà sáàlà ń jà sígbà ń jà sáàlà wọn bá dá àwọn tó jà bẹ́ẹ̀ kú àrò òrùkọ àrò àmọ́yẹ méjì lọ sí àmọ́yẹ dúkìá ti lọ sí gbogbo lómi láyé tó fi ṣe ó ti ọjọ́ yìí kálukú ti gbà fọlọ́ àti ibi tọ́lọ́ ọba ní ajá kò tó ṣe ọlọ́run bọ̀ wọlé ayélujára yóò gbà ṣe fún yàrá yóò sàánù ọ̀rẹ́ gbàgbà wà ó káàdà lọ́wọ́ ọ̀rẹ́ wà ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ wà lálẹ́ babaláwo fẹ́ bẹ̀rẹ̀ ń bọ̀ yìí. Okay.

sẹ́wọ̀n kí nígbà tá na nípa Muhammad sọ̀rọ̀ tó dé wọ̀nyí kò tí ti àwọn ìyàwó yí bí ọ̀tá ṣùgbọ́n nígbà tó di kí wọ́n ẹ̀yìn pa àwọn fún ọkà àwọn papọ̀ ló lé àwọn náà kó mọ̀ ní ọjà àwọn ológun torí wọ́n ti là á sì sára yẹn ti àwọn náà ti ọ̀tá ọ̀tá ọ̀rẹ́ ọ̀tá èèyàn ọ̀tá èèyàn ọ̀rẹ́ ọ̀tá èèyàn ẹ tó bá nífẹ̀ẹ́ rẹ ló ti tọ́ ẹni tí ò bá nífẹ̀ẹ́ rẹ kò ní bá dáadáa bíbẹ̀ kò níyà kọ̀ǹfìn tiẹ̀ láti ní ìjẹ́ kọ́ ìdàgbẹ́ kọ́ ìdàgbẹ́ ìgbìyà yẹn nítí mo sọ yẹn lòdì ìlú wa lọkọ ọlọ́run bá kẹ wọn pàtàkì ìṣẹ o ti pẹ gan o láti bàbá tó wà ní kí láwọn àgbà ọlọ́run máa ní kí àfi ọkà dé mọ́lẹ̀ ọlọ́run mú sàánú wa ìbàdàn kálọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ìfarabà ìta ló mọ̀ ẹ bá mọ̀ ọ̀rọ̀ pé.